بسم الله الرحمن الرحيم باب الزيارة حدثنا محمد قال حدثنا عبد الله بن عثمان قال حدثنا عبد الله بن مبارك أخبرنا حماد بن سلمة عن أبي سنان الشامي عن عثمان بن أبي سودة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عاد الرجل أخاه أو زاره قال الله له طبت وطاب ممشاك وتبوأت منزلا في الجنة الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه غل الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó dá wa tó fẹ́ wa kù di àsìkò yìí oníkàmá bẹ lórí dáadáa òun náà ni ó ṣe ọlọ́kọ̀ọ́jọ̀kan oore eléyìí tó pọ̀ fún èmi àtẹ̀yìn ṣóore tàlàáfíà la fẹ́ sọ ni àbí oore ti mímí lọ lẹ̀ mímí lókè tọ́lọ́ọ̀bá látúnṣẹ́kù fún wa. èyí tó ga jù náà ga orin náà ni wípé ó tún ṣẹ́wà kò ní mùsùlùmí abẹ́ Allah wa ta'ala àwọn ìdẹ̀ra ọlọ́kanjọ̀kan ìkójọ mọ́jọ kan kan ọlọ́run kò la wípé adúpẹ́ bẹ́ẹ̀ níjẹ̀jọ́ ó sì gbà bẹ́ẹ̀ fún wa tó kọ́dàrú kára ti lè pàdé lórí ètò wa ìbákan náà àti lórí ìtẹ̀mẹ́ yìí dáadáa abẹ́ ọ̀pọ̀ rẹ̀ mọ́sàjà ṣe lórí ilẹ̀ ọlọ́run jimá eléyìí tí ó máa jẹ́ jimá kejì tó kù eléyìí ti ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé méje tìyẹn ní fourteen forty seven nínú jimá eléyìí tó jẹ́ pé láàrin àwa àti Ramadan lẹ́yìn jimá tó ní jimá kan náà ló kún fún wa eléyìí tí a tàn fi wọnú oṣù kẹ́ ká fi wọnú oṣù ọ̀gẹ̀ eléyìí tó túmọ̀ sí pé láàrin àwa àti Ramadan ọjọ́ bíi méjìlá àbí mọ́kànlá ló máa kù eléyìí tí a ń bẹ Allah subhanahu wa ta'ala kó jọ pé pé Allahumma ballagna Ramadan ọlọ́run bá a ti ń jẹ̀ràn rẹ̀ yìí abẹ́nú àwọn ọmọ sábà lẹ́sìn lọ́wọ́ wa kójọ kójọ kó bá wa láyé kó bá wa láyé kó ka èmi àtẹ̀yìn àti gbólógbọ́ wa sínú ẹni tí ó lè gbà lórí ilẹ̀ tọ́lọ́ba aláwòṣe láti ọgbà fún ọlá ìpín méjèèrè ọlọ́run gbogbo wọn tó wọn lálàáfíà ara máa ń ṣe àlàáfíà ara tó wọn àwọn táǹgbé tí wọn káàkiri náà sàlẹ̀ kan àlàáfíà rẹ̀ nìkan kan wa gbogbo àwọn tí ọlọ́run wa kádàrá káwọn òsì tí dásìkò abẹ inú àánú rẹ̀ ọlọ́run kójọ mọ́sára àforíjọ mùsùlùmí ọlọ́run rẹ̀ ọlọ́run olóde nàìjíríà mọ́sára tó wọlé àbálẹ̀ akíwá padà sórí ètò wa òun náà níbi tí a máa ń gbéyẹ̀wò àwọn àṣàyàn ẹ̀kọ́ ìbálò ti wá sí ọmọnìyàn eléyìí tó jẹ́ pé gbogbo àmọ́ sọ fún wa pé Islam wà yìí òun lẹ̀sìn tó wá júwe báwo la ṣe láyé fún wa tó téèyàn bá ti rí ayé rẹ̀ lò á jẹ́ wípé kì í ṣe mùsùlùmí ni gbogbo ẹni bá fẹ́ lo ayé pẹ̀lú ìdùnnú tó fẹ́ lo ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tó fẹ́ lọ ayé lẹ́ni tí ó pàdé Allah subhanahu wa ta'ala lẹ́ni ìyọnújọ́ alkiyama n tó dáa jù ní pé kó tẹ̀lé lánàá ti sunna torí pé gbogbo àṣírí bá ṣe láyé téèyàn fi ráàánú ọlọ́run gbà lọ́fẹ̀ẹ́ nínú ẹ̀ ló wà bàbá wo ìyẹn muhammadu afáwo afáwa Muhammad bin Sirin àtàbírí aljalil nígbà tó ń sọ̀rọ̀ báwo la ṣe irú àpọ́nlé wo la gbọ́dọ̀ fún tí ò ní kó nira bá ìyẹn túmọ̀ sí pé àṣẹ gbogbo yẹn ló níwọ̀ lọ́dọ̀ wa àṣẹ àmọ́ ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí pé kò sí agbègbè kan nínú agbègbè ìṣẹ̀mí ayé ọmọnìyàn tí Islam ò dá sí kò wá sí agbègbè kan nínú agbègbè ìṣẹ̀mí ayé ọmọnìyàn tá a lè rò pé ròrí ọmọnìyàn ní àbáyọ lórí ẹ̀ tó lè dáa tó ọ̀nà tọ́lọ̀ ní kànáàbí so tó túmọ̀ sí pé the complete human being you can ever think of pé èèyàn ló pélé lẹ́dàá yìí anabi wa muhammed torí pé gbogbo ọ̀nà tẹ́yìn ó gbà fi pé lọ́ba adẹ́dà tírénì rẹ̀ so tí e, tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni allah subhanahu wa ta'ala tó ràn kò ní sọ pé wa innaka la'ala khuluqin azim pé yìí ó mọ̀ wàá wù yóò mọ̀yàn bá lò yóò gbé orí ilẹ̀ lẹ́ni àṣeyọrí kò sẹ́ni tó dáa tó ẹ̀ ìkẹ́ àtọ̀lọ́lọ́ àdánwò tí máa káyàn tí ìgbéyàn lè tẹ̀lé súnà tànẹ́bì mọ́mọ́jọ ṣẹlẹ̀ sí wa ìyẹn túmọ̀ sí pé ìyẹn fẹ́ gbà lálejò a jẹ́ pé pé èèyàn mẹ́ni tí máa gba ní lálejò jùlọ ànágbà Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá bó la ṣe máa gba ní lálejò tá à ní kó nira báyàn tó ti ntàlejò kì í jẹ àìsí kíni àìsí ṣe lálejò tó ń téèyàn bá fẹ́ ń a rí i pé ó ṣe déédéé àdámọ́ rẹ̀ láti ṣe lálejò àbẹ̀mí ṣèèyàn lálejò nítorí ká fi kó nira bá àbí nítorí ká rí mi ìpìtọ̀ ǹjọ́ tẹ wá kí mi ọ̀sán àmọ́ tí mo fi ṣe yín lálejò kẹ́yìn ló ti tẹ̀ máa múra rẹ̀ kalẹ̀ àjẹpẹ́ yìí ò ṣèyàn lálejò nítorí kíni nítorí tọ́lọ́run gbogbo ń tá a bá dẹ̀ ṣe agbáyàn lálejò ni abẹ́yànwó ni ẹ̀já jẹ́ nítorí tọ́lọ́run tòtí Allah subhanahu wa ta'ala ó ti máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo ń tá a bá ṣe ibtiraa wajhi Allah kásẹ̀ nítorí pàǹwáyọ̀ náà ọlọ́run yóò sọ di ìjọsìn tí èèyàn gbàlá dá lórí ẹ̀ ìyẹn ló dá lórí habis eléyìí tí a lọ ìyẹn ni wípé látòkèrèmù sọ̀dí kọ́kà bí má yọ̀ṣọ́kọ àlẹ́ yìí má gbàlejò má pa ọmọ àyá rẹ lé ọ̀rẹ́ rẹ lé lórí tí ó kó nira bá tó abẹ kó jọ kó má sàfàánà ẹ̀ bá wa lò gbogbo ìtí a ti ṣe ṣáájú tó kù díẹ̀ káàtó kọ́ ló ń sàmójúkọ̀ fún wa ẹ̀já arúgbó làṣẹ akọmọdé ìtìyàn bàbá fẹ́ akọmọdé ìtìyàn àfẹ́ gbà yẹn lálejò ewu kí làṣẹ fún un kí ló ṣe déédéé rẹ̀ èèyàn ń bọ̀ láti ibì kan so a ti wo status rẹ̀ tí ó ṣe déédéé pẹ̀lú rẹ̀ òun náà ní ká ṣe kí ni kàlùṣe lálejò àbí alákòóso àyọ̀nù sí báàbù tó máa tẹ̀lé òun náà ní báàbù àzìyára visiting kéèyàn lọ bẹ̀yàn wò àríkò jọ mára wọn àlè pọ́n àlè àlè ṣèyàn lálejò ọ̀ǹtì tó bá ní kí ni tó bá wá bẹ̀ wá wò bàbá wò lè wá fi tẹ̀lé pé báàbù àzìyára yìí máa bẹ̀yàn wò wò eléyìí tó jẹ́ pé inú àwọn súnà ló máa yúrọ àwọn súnà kan tá a ti gbé jù lẹ́lẹ̀ tá a ti yàn lódì àìbẹ̀rẹ̀ wa wò má òye kí fóònù tó dé àìbẹ̀rẹ̀ wa wò àwọn èèyàn kẹ́ lọ fíṣítì èèyàn pé mo kí ni a rí i pé àwọn èèyàn ròyìn pé ara ẹ̀kọ́ tí ọ̀làjú ayé gbé wá fún wa àbí tẹ́míwì gbé wá òun ni ká sọ pé a fẹ́ wá jẹ dínà lọ́dọ̀ yín ṣó ti àbí wá jẹ dínà lọ́dọ̀ wa sọ àwa la bẹ́ẹ̀ rárá ẹ̀sìn ni torí pé oúnjẹ kan wà tí súnà ti pè fún alẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọdún kan gbọ́rọ̀ ọdún mẹ́rin ogójì léméje tó ń pè ní alimaduba kéèyàn péyàn fápèjẹ láì jẹ́ pé ń sè náwó kò sí kó mọ kò sílé bẹ́ẹ̀ ni ò bímọ bẹ́ẹ̀ ni ò ṣèyàwó kéèyàn kẹ́ pèyàn pé ẹ wá jẹun yẹn ni ká pò didi fámìlì tòjẹ́ táàbà wá lè pò didi fámìlì yẹn lè máa ń pe àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ jẹ́ ká dìjọ ṣàpèjẹ so téèyàn kan ó pè wọ́n pé ẹ̀yin friends mi ẹ̀yin colleague mi àwọn classmates wa tá àtijọ́ parí tán bẹ kán wá ṣe kí ni àfẹ́ kán wá jẹun so tó túmọ̀ sí pé òfin sunna tanabuwa Muhammad lára tí máa kó wàhálà áwọ̀ kéèyàn máa envy ara ẹni kéèyàn máa bínú ara ẹni oníkàmẹ́ bẹ̀yàn o pé mi ò lè bẹ̀yàn o so nínú sunna tó dáa jùlọ tó máa ń bí ìfẹ́ ó wà nù ẹ̀kúnmọ́tò lùbárà lọ́gà tí wọ́n ní mama àlẹ́ kọ́ pé rúgíban tẹ́sídẹ̀dẹ̀ hubban tọ́ọ̀bá ló ń bẹ̀wò ẹni tó rí yóò máa lékún ìfẹ́ rẹ láàrin yín ni tòtò pé ẹ sì wá ẹ wá bísíìsì ọlọ́ba mi sẹ́yìn lẹ́sàn án lóore èmi náà wà tán láti wá sálámà sí yín so àìfọ́ sálámà ká súnà tí yóò sì mọ́ ni wíwábẹ̀ ẹ jẹ́ ká try bá a ṣe ń gbọ́ yìí náà ká revive ẹ jẹ́ ká jí padà ẹ ká máa bẹ́ra wa wò pé àníkàwá bèrè àlàáfíà yín ni kí lè fẹ́ sọ pẹ̀lú ẹni tó bá gbéra láti ìlú kan lọ sí ìlú mi láti lọ bẹ̀yẹn wò kí irú ẹ̀san tí ó máa bẹ fún irú ẹ̀san tí ó máa bẹ fún kódà ó rẹ́yìn àwọn èèyàn bẹ̀yẹn wò gbèlè pé kò wá rẹ̀ rárá ní kílẹ̀ ló ṣe kò rẹ̀ kò sí kó mọ̀ tí wọ́n ní máa wá káàkiri sí kò sì kí ṣe mùsùlùmí dáadáa téèyàn bá fẹ́ ṣe súnà ní súnà tànẹ́bù Muhammad ìkí àsọ̀lọ̀ náà kò máa bá òun ní kéèyàn bẹ̀yẹn wò wa nígbà tí fóònù wa dé ó tún wá láti kíyàn láti gbẹ̀yàwó pé ẹ ló sáwọn àlékún mú ní kìnbèrè aláṣà yẹn ṣe dáadáa ni ohun ò lè ná ní fifty naira ní gbogbo tí ó fi pè gbogbo ọ̀rọ̀ tí ó sọ pátápátá ọ̀nà tó wà pọ̀ náírà five hundred bẹ̀tà ẹ̀ léṣe yẹn abẹ́ kójọ mọ́sàájú rọrùn fún wa láti ṣe. Mm-hmm. báàbù aziyara àfáwà abu abdullahi amir al-muminin fi al al-bukhari wa imam allah rahmat wa sa qala haddathana abdullahi bin usman qala haddathana abdullahi bin mubarak أخبرنا حماد بن سلمة عن أبي سنان الشامي أبي سنان الشامي عيسى بن سنان الشامي عن عثمان بن أبي سودة لا تدعو عثمان بن أبي سودة عن أبي هريرة رضي الله عنه ẹni tó gbọ́rọ̀ yìí látọ̀dà nẹ́bọ̀ Muhammad òní Abu Hurairah asahabi jalil abdulrahman bin Sakhar ọlọ́run abẹ́ adúsí ọlọ́mọ sábà yọ́nú sí bàbá náà bá wa kẹ́ ẹ́ pẹ̀lú ọlọ́wà sábàbí orí tọ́lọ̀ tí bàbá náà ṣe fún wa lórí ẹ̀sìn nínú ìlànà súnà tànẹ́bùwà Muhammad ó ní á ní nàbí yìí sallallahu alaihi wasallam ànẹ́bí wa Muhammad ìṣe àtọ̀lọ́lọ́ kó máa bá ó sọ wípé ìdá àádà rọ́jùlù àhá ù tí ọmọnìyàn kan ọmọkùnrin kan àádà rọ́jùlù àhá ù tó bá bẹ ọmọ ìyá rẹ̀ wò tó àádà gbólóhùn àádà yìí àwọn olùmọ̀ àádà látara ìyáàdà lóòótọ́ tó máa ń sábà ń lò fún tó gbajúmọ̀ fún ní usage ẹ̀ ní pé ìyáàdà tó lè máa rí ìdí kéèyàn lọ máa bẹ ẹni tí ó láìlera wò àárí pé sí kan tó ṣe kí ni tó dání ìyáàdà tó lè máa rí so láti sọ fún wa wípé ẹni tó rẹ̀ àbẹ̀wò bẹ̀lẹ̀ ẹni tí ó rẹ̀ wàmínú òkú kìlú wájibà alhamsa alal muslim nínú wọ̀ márùn-ún tí wa oníkíni ìyáàdà tó lè ká lọ bẹ̀wò tó bá ṣàìlera tí ò bá wá ṣàìlera ó fẹ́ yẹn ni ká lọ bẹ̀wò ọ̀ràn yẹn ni so tí ò bá wá ṣàìlera nọ́mbà pàṣẹ bẹ́ẹ̀ nínú iṣẹ́ olóore tó tóbi ni àwọn olùmọ̀nira wọ́n mú àádà yẹn wá látara ntá máa ṣe tá máa tún ṣe ntá máa ṣe tá máa tún ṣe tá máa pààrà tá máa pòrí rẹ̀ bí ti yọ àádà yẹn rúdù ìyá àdàtàn. àwòzáàrọ̀ àbí ó lọ wá bẹ̀wò lẹ́ẹ̀kan àbọ̀bẹ̀wò lẹ́ẹ̀mejì àrèkó ti yàtọ̀ síra wọn díẹ̀ bẹ̀tì nígbà mi àwọn olùmọ́ni méjèèjì àmọ́ túmọ̀ ara wọn bẹ̀tì má tó pẹ̀lú ara wọn báyìí àjẹ́ wípé ìkan ó máa jẹ́ wípé ó ń bẹ̀ẹ́ wò ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì ó máa túmọ̀ sí pé kíni ó ń bẹ̀ẹ́ wò lẹ́ẹ̀kan. kọ́ọ̀là tí a bá rí arákùnrin kan wáì tí wọ́n ti sọ pé ìlà ara rọ́júlù àkáù tí ọmọkùnrin kan àrọ́júlù ọkùnrin ní babel ghalib nínú tó gbajúmọ̀ àwọn tó sábà ṣe tání ọkùnrin kódà bóyá pé òun àti ìyàwó rẹ̀ ni wọ́n bá lọ bẹ̀ yẹn ẹni tí ó make move ẹni tí ó jáse lórí ìrìn àjò yẹn ẹni tí ó já mi ìrìn yẹn oníta ọlọkùnrin ló jẹ́ kó la ọ̀rọ̀ jùlọ ìyẹn ni pé kò sínú ṣe sí obìnrin kó máa jáde fòkìfòkì mo fẹ́ lọ visit ọ̀rẹ́ mi bó lóni kó ṣe já jáde pàtàkì jùlọ ó wá jọ́nà tó jìn so kì í ṣe ẹni tó gbọ́dọ̀ jáde tí ó bá jáde yóò jáde pẹ̀lú àṣẹ ọkùnrin ọkọ rẹ̀ yóò jáde pẹ̀lú àṣẹ bàbá rẹ̀ so ti àkọ́wù ni pé ọmọ ìyá rẹ̀ alábàágbé rẹ̀ ìbátan ni ó wà ṣáájú yóò ṣẹ̀ṣẹ̀ wá kan ọmọ ẹ̀yà tẹ̀sìn abẹ méjèèjì mọ́ṣáṣí ọ̀rùn fún wọn láti mú ìwọ̀ yẹn wá. ọ̀ọ́là lọ òlẹ̀hún ànábì kí àtọ̀lọ́lọ́ kó máa bá ó ní Allah subhanahu wa ta'ala yóò sọ fún arákùnrin tó jáde yẹn ẹni tó fẹ́ lọ bẹ ọmọ ẹ̀yà rẹ̀ wò yẹn tí ì ṣe wípé ń ti wòlímà àwọn èèyàn máa ń ṣe àwọn ṣèṣì kan lẹ́yìn yóò bá ìkọlọ́ ọba àlekẹ́lọ́ wọ́n ṣàṣàánú fún wa mm. tẹ́fà ni ah, bólẹ̀ ń lọ lágbájá bímọ ni à ń lọ bí akẹ́kọ̀ọ́ rẹ̀ ni ah, kò sọ fẹ́mi ẹ má jà sọ wípé kò sọ fún wa torí pé ẹni tí ò tiẹ̀ ṣènáwó kankan sáà sọ wípé kò béèrè ni èmi náà ṣe kíni òun náà ní béèrè kò rí bẹ́ẹ̀ ẹ má jà sọ bẹ́ẹ̀ àgbà tẹ́mi náà ń ṣe ìyàwó oúnjẹ ní tẹ́mi náà kò wá Switzerland èmi náà ní lọ ẹ má jà sí bẹ́ẹ̀ wá sí ilẹ̀ mùsí ìtẹ́sùt tó o bá ṣe dáadáa fẹ́ni tó ń ṣe ìdátẹ̀sùn ọgbà wájú ìyẹn ni pé wàá lè kọ̀rẹ́ẹ̀tì rẹ̀ àmọ́ ń kọ̀rẹ́ẹ̀tì yẹn àmọ́ ń pàtúnṣe yẹn pẹ̀lú àwọn dáadáa mímì abẹ́ aláàkójọ kó mọ́sá sàmójúkò fún wa. ìdá ààbà rọ́jùlù àká o àwùzára o tí ọmọkùnrin kan bá bẹ ọmọ ìyá rẹ̀ wò àbólọ fíjìtì rẹ̀ kọ́ọ̀lọ́ lọ òlàwù ọba àlékè ọlọ́run sọ báyìí fún pé ẹni tí ń sọ̀rọ̀ ànábì Muhammad yẹn wò ìyẹn ni pé ọlọ́run ní sọ fáwọn ẹrú mi ẹni tó sọ bẹ́ẹ̀ pé mo sọ wípé kọ́ọ̀là làwù màá sọ fẹ́ni tó lọ bẹ̀ yẹn wò yẹn torí pé kì í torí torí bùkátà kan tó fẹ́ kó bá ń gbọ́ ṣe mà ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn hmm. ìyẹn ni pé tẹ́ni ìyẹn ó fi jẹ́ kó wá rò pé mo kẹ̀lé kí n wá béèrè yìí nígbà tá a gbòòrò yìí tàbá wo ni náà mọ́sálásí wa lọ́pọ̀lọpọ̀ gbà a ní rí yàn jọ mẹ́ta ìjọ mẹ́rin ọ̀sẹ̀ kan a sì ní rán yàn lọ wò anabi sallallahu alaihi wasallam nínú súnà rẹ̀ ni pé yatafaqqada ahwal an-nas ó máa ń béèrè pé ẹ lọ bẹ̀ lágbájá wò kí ló dé tá a rí lágbájá kí ló dé táàrí lágbájá ó wà nínú àwọn ṣèṣì rẹ̀ gan so kódà mí níjòkó wá sí tí ò bá rí àwọn àbèrè yẹn ọlọ́run jọ kó sàmójúkò fún wa mm-hmm. so ó dọwọ́ èmi àtẹ̀yìn tábà wo arábìnrin kan nínú hadith kan tí n fẹ́ take time wa tí ó jẹ́ni tó máa ń tún mọ́sálásí ṣe tó ti tó wá ṣíwọ́ṣẹ́ obìnrin àgbàlagbà ni tó máa ń tún mọ́sálásí ṣe lásìkò ànábì Muhammad torí pé ànábì béèrè rẹ̀ ó fẹ́ lọ visit rẹ̀ ó béèrè pé mi ò rí lágbájá mọ́ kí ló dé tá àrí lágbájá làwọn sàhábà ìkí àtọ̀lọ́ yọ̀nà ọlọ́kùn máa bá ní wọ́n sọ fún yín pé ó kù bí ìjẹta ó kú lálẹ́ àná ó kú ìjẹta òní òjá ti kí ni ọgbọ́n àjọ wà lẹ́nu ìjà fẹ́ sọ fún àfẹ́ dẹ̀ láàmú ni àwọn kan ní takira lè ṣàní ha àwọn sàhábà rírì pé obìnrin kan ní tí ìṣèyàn tó gbajúmọ̀ rẹpẹtẹ ó tún wáá jóbi ní ó fà láàfẹ́ fi dẹ̀ láàmú kí lànà padà sọ ìkí àtọ̀lọ́ ànábì sì lọ kírun sí la níbi sàárè rẹ̀ àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ ni tó túmọ̀ sí wípé àwa táwọn èèyàn ń kírun lẹ́yìn wa àwa tá ń jẹ́ imam nínú ojúṣe wa ni pé ká máa bẹ àwọn jàmá wò ẹja máa bẹ̀ wọ́n wò tá a bá ti rí wọn àwa rí wọn àrí wọn àkànníkà sálámà sí wọn bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àsìkò yìí náà ti di bá mi so wọ́n máa fa àwọn àfáà di pé wọ́n ń tojú bọlé kiri so ìyẹn náà gbogbo ẹ̀ bẹ̀tùmáà dálíkà àníyàn wa yìí pàtàkì jùlọ àṣọ tààfà tó ní ẹmu délé yín lánàá mo bá ń fi àṣẹṣẹ́ nù ọ̀nà tó ní sáré wa kà ìsáwá kà fún yín láàárọ̀ jimá ni ọ̀rọ̀ kì í ṣe yẹn a kàn lọ bẹ̀ yẹn wò tírú àfa abẹ́ ò bá lọ kó mú kan náà àwọn jàmáà lọ pé gbàtà àrí ibi jọ méjì jọ mẹ́ta láwa ṣe kíni láwa bẹ̀ yẹn wò tó ti abẹ́ aláàkójọ mọ́fà yọ̀ ní sọ́wọ́ ìyẹn máa ń dún yẹn ẹ̀rí pẹ́ni tá a bá lọ bẹ̀wò inú rẹ̀ ó dùn ajẹ́pẹ́ kínú rẹ̀ ó tó dùn yẹn inú ọba adẹ́dà ló ti kọ́kọ́ dùn kí wàá lẹ̀sán tí ó máa bẹ fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam ní ọba tó dáwọ́ sọ pé tíbítà á ó mọ̀ rìn dáa rìn dáadáa lo ìyẹn ni pé ó ṣe dáadáa ó ṣe kí ni ó ṣe dáadáa tíbítà ó ṣe dáadáa pọ̀ ajẹ́pẹ́ ọlọ́ọ̀ba aláàkọ́n fáàmù pé ń tà ṣe yẹn dáadáa ni ẹlẹ́ẹ̀kejì wà tọ́ọ̀bà mamṣáàkà ìrìn rẹ̀ ìrìn tó dáa ni ibẹ̀ láti rí pé àfihàn máa rìnrìn aburú a rí pé tábà kóró gà ẹ rà wọn kan ní wọn ní ẹ ń sí ń bẹ wọn à ńgbẹ ti dèjọ rin yẹn wọn náà ti ṣe ó ti rìnrìn kúrin so àmọ́ inú rìn tó dáa jùlọ ó ní rìn téèyàn lọ sí bí ọmọ yẹn wò ọba aláàánú tọ́ọ̀bà màmíṣáàkà ìrìn mọ́ṣíù rẹ ìrìn tó rìn lọ ìrìn tó dáa ní tọ́lọ̀bà aláàánú yọnu sí kò wá mọ bẹ́ẹ̀ ẹ̀sán tí ó máa jẹ́ tiẹ̀ ní bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣà ṣe mí àtìyẹn bẹ́ẹ̀ wàtàbà wá àtàmì ńzílà ń fìlì jàdà dájúdájú o ti wáàyè kan o ti ń pèsè kalẹ̀ àyè kan fúnra rẹ níbo lálìjẹ́nà ìyẹn ni pé o ti lọ ń kójọ sáàyè kan náà àlìjẹ́nà tó túbọ̀ sí pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn gbogbo táwọn èèyàn máa ń rò pé máa jẹ́ ìhòòrò àlìjẹ́nà nìkan kọ́ ni máa jẹ́ ìhòòrò àlìjẹ́nà ọ̀pọ̀ ń tá àṣàkíyèsí rẹ lójúgbọ́n àlìjẹ́nà fún wa tó yẹ lẹ́yìn ẹ̀rùn tó yẹ lẹ́yìn àwẹ̀ tó yẹ lẹ́yìn zaka tó yẹ lẹ́yìn hajj àwọn èèyàn máa rò pé torí pé mi lówó láti ṣe ọmọra mi lówó láti ṣe hajj àwọn iṣẹ́ kan wà tí ò náwa ní kankan akẹ́sẹ̀gbẹ́sẹ̀ èèyàn kan tàtílé rẹ̀ bọ́ọ̀bì kan kí lè wá fẹ́ sọ pẹ̀lú ẹni tó bá lọ́nà tó bá jìn tó lọ bẹ̀yàn wò ìyẹn túmọ̀ sí pé ìyẹn lásán ó lè jogún iṣẹ́ kínní ó lè jogún ààyè fún yàn nínú ọgbà àlìjánà so èmi àti yín bá ṣe ń gbọ́ yìí tí kálukú wa náà ronú tani máa lọ bẹ̀wò kí lè tó súlé ni nínú àwọn ọmọ ìyá mi tani máa lọ bẹ̀wò nínú àwọn wa tani máa lọ bẹ̀wò nínú alábàgbé wa tá àti ìrè tá sàlámà sí àwọn tó jìn wò ó ah. rò pé o fẹ́ sọ̀rọ̀ pé mo fẹ́ kábàámi gbọ́ bùkátà kan ni wọn mo kàn ní kí n sálámà sí i Allahu Akbar eléyìí tá Nabi sallallahu alaihi wasallam tó ní afṣu sálámà tẹ́ ẹ bá ń fọ́ sálámà ká wa salli bil-layli wan nasu niyam tẹ́ ẹ sì ń kírun lóru nígbà táwọn èèyàn sùn tadkhulul jannata bisalama ẹ wọ àlìjánná lẹ́ni ọ̀la ìyẹn ni pé wọ̀ kí gbàtà bá ń fọ́ sálámà kátà lọ ń béèrè ara wa sótìyé tahababtum ẹ máa nífẹ̀ẹ́ ara yín àmì ìfẹ́ yẹn ó gbọ́ láàrin ara wa ẹni tí ó béèrè yẹn àwọn yẹn mọ̀ sọpá alákọ̀wé tí ń gbé gra tí wọ́n béèrè àwọn ra wọn ọmọ get inside tó ti wọ́n wọlé kàràkàrà wọ́n ti ń sákẹ́ bẹ́sẹ̀ wọ́n ti wọ́n ti géètì lásán wọ́n tó fi kọ́kọ́rọ́ wọn ò pàdé wọ́n tó fi kọ́kọ́rọ́ tì tẹ́bà wọlé wọn àwọn ẹ̀dúró wọn lọ mú kọ́kọ́rọ́ wá ni o subhanallah láyé táwọn èèyàn ń gbé lánàá nílé tí ò ní fẹ́ǹsì láyé táwọn èèyàn ń gbé lánàá tí wọ́n bẹ̀rẹ̀ àwọn wò lára ìbẹ̀rẹ̀ ni òun gángan jẹ́ odidi security fún wa ládùúgbò ìgbà mo fẹ́ lọ wo lágbájá wò àwọn tẹ́ ẹ bá pẹ́ èèyàn kan wà bẹ́ẹ̀ wò ń sìn abẹ́ aláàkójọ mọ́sá yọnu sí wa. حديث إيه تتلي الجمرة ودي حدثنا محمد قال حدثنا بشير بن محمد قال حدثنا عبد الله بن مبارك أنا ابن الشوذب قال سمعت مالك بالدينار يحدث عن عبد الغالب أن أم الدرداء أم الدرداء تاتي حديث وري يهو أبو الدرداء الصغرى قالت أنه سقي زارنا سلمان أني أوابي وأوه salman farisi radiyallahu anhu ó wá bẹ̀ wá wò minal madaini ila sham kódà ìjọ tó salman wá bẹ̀ wá wò táàpù mọ̀ pé ìṣesí àwọn sọ̀hábà ni ó ní salman wá bẹ̀ wá wò minal madaini madaini jẹ́ orúkọ ìlú kan nínú iraq lónìí ó wá bẹ̀ wá wò láti iraq wá sí sham sham dẹ̀ jẹ́ agbègbè kan láàrin syria sí jordan so gbogbo bẹ̀yẹn náà ń pè ní kíni náà ń pè ní sham jọ́bi fọlọ́tìn tó ní sham náà ń pè gbogbo bẹ̀yẹn ibà àwọn èèyàn máa ka egypt sínú ẹ̀ kó tó di pé wọ́n wá pín kélekèle báwọn amúnilò ṣe pín wọn lónìí yẹn àti gbogbo wa náà kọ́lọ́hún ṣàmójúkò fún wa. máṣíyá nígbà tí ó wàá lọ èèmọ̀ ibẹ̀ ni wípé ó rìn lọ ni máṣíyá kò gún kankan ẹ wo ọjọ́ nìyẹn bó ṣe lè tó ẹ jẹ́ ká lọ bèrè ahas tí ìrìn fi lè travel láti Iraq sí Jordan lónìí it was a very long distance ọ̀nà kan tó jìn ni kéèyàn wá lọ bẹ̀ kó fẹsẹ̀ rìn báwa báwọn èèyàn tí ẹ ṣe àwọn èèyàn tí ò lè rìn ibùsọ̀ kan sí ibùsọ̀ kan sí àbí pẹ̀lú ọ̀kadà tó bá jẹ́ pọ̀ ọ̀kadà yẹn náà ní gbé lọ ìyẹn ni pé ẹ worú ẹni tó fẹsẹ̀ rìn lọ bẹ̀ yẹn Salman ẹ wo kí ni yóò jẹ tiẹ̀ àjẹ pé Allah subhanahu wa ta'ala yóò mọ̀ sọ Salman pé tibita. wà tọ́ọ̀bà mamshaka wà tabawwa'ta manzilan fil janna ntọ́ba aláwo ní tó sọ fún mi. hadith kan wà tí musa adé fẹ́ fi bọ́ tẹ́sí hadith yìí kí ni hadith yìí Abu Hurairah náà ló gba hadith yẹn wá akhrajahu Imam Muslim fi sahihi ó ní zara rọ́jùlọ àkàhù la arákùnrin kan náà bẹ ọmọ ìyá rẹ̀ wò ó bẹ ọmọ ìyá rẹ̀ wò fi kọ́ríyà tí ó kúrọ́ ní mi tí ì ṣèlú wọn ẹ tún wo àǹfààní tí ń bẹ mi ìlú kan sí ìlú kan ó lọ bẹ̀ wò ọ̀fà ìṣègòsùn ọ̀fà ìṣìpẹ̀ sótìyé bá bàbá wa bẹ̀ ṣe máa ń ṣe lánàá ni ẹ̀ àti gbòòrò lágbájá ti pẹ́ ẹ lọ sí kíni ẹ lọ bẹ̀ wò ẹ lọ wo kí ló ń ṣe bẹ́ẹ̀ táyì ṣe lónìí ó wà náà àṣà Yorùbá tó dá àwọn yẹn máa ń travel in the far distance wọ́n lọ bẹ̀ wọn ìyá wọn wò ìbátan wọn wò pẹ̀lú lónìí tí fóònù wa gan àbẹ̀rẹ̀ ara wa bèlè pé wà lọ bẹ̀yẹn o gbẹ gbẹ̀yẹn dìde bó là ń lọ akàfẹ́ lọ bẹ̀ẹ́ wà sí rí tipẹ́ ọ̀kan náà mà yá wa wọ́n rọpo sínú ọkọ̀ ńjọ́ kan ọlọ́run kádàrá kí mi ló bá wọn rìnrìn àjò a sì lọ láti ìyín lọ sí Ìbàdàn láti lọ bẹ tani láti lọ bẹ ìbátan wọn wò wọn ò ṣe náà wọn ò ṣe anything wọ́n sì lọ kọ sọ́pọ̀ wọ́n tó wá pa àwọn ọmọ lọ́wọ́ láti pé káfí lè kọ́ àwọn ọmọ wa pé à á máa bẹ àwọn ọ̀nkù àwọn àǹtì wa àwọn sisters wa à á máa kódà àwọn ìbátan bàbá wa à á máa bẹ wọn wò rẹ̀ ṣètì arákùnrin ìgbà tó wà lọ́bẹ̀ ó fa arsọ́dọ̀ lọ́wọ́làwú mẹ́lẹ̀kẹ́n ọlọ́ọ̀bà aláwa dá màláìka kẹ̀kẹ́ olódó ti lọ́nà ó dá láwòrán èèyàn òun wàá mọ̀ pé màláìka ni màláìka wa ni mò ń sọ fún ẹ wọ́n ní kí n sọ fún ẹ wípé ahabakalọ́ọ̀hù ọlọ́run nífẹ̀ẹ́ rẹ bímọ abẹ́bìtà òfin pẹ̀lú tó ti torí rẹ̀ tó wá ìyẹn túbọ̀ tẹ màláìka yẹn ti kọ́ bí àbí ìyẹn gùn díẹ̀ wípé aláka ń dàwó hájà tó ń tàkùdé sọ ọ̀fẹ́ kó bọ̀ gbọ́ bùkátà kan ló nílà wọ́n rò pé ó nítorí kí wàá ló fi bẹ̀ ó nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gbà tí ìgbìmọ̀ gbọ́dọ̀ bẹ̀ ó. so irú ẹ̀ ni Salman Salman Farisi lòun náà ṣe mọ́ṣíyá òun tiẹ̀ wá rìn lẹ́nu tí ò wọ tí ò gùn kankan wá alẹ́ yìí kìsà ó wà ló ó wọ̀ tó wọ̀ ní kìsà ó wọ aṣọ kan sókè wàǹdàrúwàrúdù kọ́ọ̀là yá ní sàràwílù mùsùmẹ́rà ó wá wọ ṣòkòtò kan tí wọn ò là lábẹ́ dọ́pà ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n olùmọ̀sán kọ́ọ̀lá ibùnú ṣàwùzáp rúì salmanu wà lẹ́yìn kìsà àǹfà wa ṣàwùzáp tún ní àmì wọ́n rí salmanu níjọ́ kan wà lẹ́yìn kìsà aṣọ kan wà ó wọ aṣọ kan sókè matumumu rasi ó jẹ́ni tó fa orí rẹ̀ yàní eléyìí tí ò sínú ṣe sí i tá àwọn èèyàn máa ń kàkókò sọ́nà pé ká parí sọ́nà ní rárá súnà tánàbì máa ti fárí ìgbà tó máa ń fárí ní táìmù tó bá ti kí ni tó bá ti hajj kàmá fáìlà dhalika inda hajjatil wada'i gẹ́gẹ́ bá ànábì ṣe sọ ní kíni níjọ hajjatil wada'i tó yáwùn yóò fẹ́ fárí níjọ náà ànábì wa ṣàdúà fáwọn tó fárí lẹ́ẹ̀mẹ́ta ó ṣàdúà fáwọn tó gérun lẹ́ẹ̀kan rahimallahu al-muhalliqin tó ti mọ̀hàlẹ̀ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n sáré fáàkìtì òzòlẹ́ yìí bá fa orí tán ẹ̀rí pé etí ó wà dáhùn láì yóò dájú gbà pé etí jìnà sí irun kò dẹ̀ sí kankan irun tí ò sí níbo tí ò sí lórí mọ́ ló pa ìyá ni anahukana arfash arfash lẹ́mi tí etí rẹ̀ náà ro nígbà tí ò sí irun lára ẹ̀ mọ́ fakila lahu àwọn èèyàn wa sọ fún Salman ọmọ Farisi pé shawata nafsak ó sì bó ló ṣe wá sọ̀rọ̀ ààrẹ dà ó wá fárun ṣe wàhálà torí pé ó fẹ́ lọ́ọ́ bẹ̀yàn wò ẹgbọ́n tí Salman ó sọ fún wọn qala inna khayra dájúdájú nǹkan pè lóore tẹ̀yìn mọ́ nǹkan pè lóore sẹ́yìn ọmọ yẹn khairul akhirah òun náà lóore jọ kan yín ìyẹn ni pé táwa kà kún oore àwọn èèyàn lọ bá àyàn ṣènáwó oúnjẹ tá fẹ́ jẹ nìkan ni <laughs> Allahu akbar so wọn kì í ṣe pé bùkátà pé àlejò tí wọ́n sóhun àbí nǹkan kan ó ní innal khaira dájúdájú ń tá a lè kà kún oore tẹ́yìn rò pé mò ń dara àmì láàmú lórí ẹ̀ Salmanu Farisi sahabi al òun sọ̀rọ̀ yìí innal khayra dájúdájú ń ta kàkún oore gan tá bá ní ah, ọlọ́run sóore fún lágbájá oore kí ni khayrul akhirah òun náà ni oore tọ́lọ́run séèyàn jọ àlùkìyàmà ìtumọ̀ ni pé oore tí Salmanu ń wá oore kí ni òròjọ́ kan eléyìí tó jẹ́ kí gbogbo wa káwa náà máa wá ká séèyàn lóore nítorí pé àwọn oore ọjọ́ kan yìí ká bẹ́ẹ̀yàn wò nítorí pé afẹ́kọ́lọ́ọ̀bà aláwọ̀ kẹwàá níjọ́ wo níjọ́ kan yìí sáà mọ̀ pé gbogbo ẹni tí orí tá dáadáa tá a bá ṣe láyé aljazā'u min jinsil amal nínú tá a bá ṣe lèèyàn máa gbà nínú tá a bá ṣe lèèyàn máa gbà. sẹ́mi ìpè ń bẹ nínú ìṣesí kan tí Allah subhanahu wa ta'ala tàmídìí sọ fún àwọn àdéhùn kan àwọn àdéhùn bá ti rí bí àdéhùn pàtàkì púpọ̀ ni òun ni pé tó bá dojú àlùkìyàmà àwọn táwọn àlùjẹ́nà bá wà àlùjẹ́nà tán ọlọ́run kó jọ mọ́ àmọ́ níjọ bẹ̀rẹ̀ wa wò láyé ni a ò tí ì rí ọba aláwọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ni tó ti àwọn ọmọ àlìjẹ́nà wà ọba aláṣọ̀rọ̀ hánà tó pẹ́ ní ẹ̀jẹ̀ múnú ni pé ọlọ́run dákun yọ̀ǹda rẹ̀ fún wa abẹ́sí <laughs> torí pé ọba Allah bárú rahufur rahim ọba dáadáa ni ọba ọlọ́rẹ̀ ń ta ni ọba tí máa kẹ́ ẹrú rẹ̀ gbogbo tó bá torí pé wọ́n kà béèrè rẹ̀ yẹn ọlọ́ọ̀bà aláwọ̀ aṣọ fún àmàlẹ́kà pé ẹ lọ pe ẹ lọ mú lágbájá wá pò nínú náà àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n dìjọ máa ń bẹ̀rẹ̀ àwọn wò láyé wọ́n ṣe kí ni wọ́n béèrè ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala àti èmi àtẹ̀yìn mọ́ṣáṣe wa lọ́mọ àlìjẹ́nà pẹ̀lú èyí tí a gbọ́ yìí ẹ jẹ́ kémi àti yẹn ká pinnu káwò pé ta la lè bẹ̀wò lé ẹni tá a lè lọ bá ẹ jẹ́ ká pè lórí fóònù náà zorogiban tẹ́sídẹ́dẹ́ ọ̀gbẹ́ni tá a bá ń bẹ́ẹ̀rì ẹni tá a rí ẹ rí pé ọkàn ló ṣe kí ni àwọn ìgbà tí wọn ò béèrè mi náà rí pé ó dà wọn ni rárá ẹ má jẹ́ kí jẹ́ wa ìṣọ̀kan ìsàṣepapọ̀ nínú tí Islam pèpè sí ni abi Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá musa mojúkú fún wa subhanaka allahumma